looking strange, but true. So unpredictable, but it is real. Life is a mystery, no doubt about it. So you would learn every day, cause life is a school of thought. wouldn't know what you want. You always sing a song I wanna hear every day. Yeah. When I am weak, you make me strong. When I am weak, you come to my rescue. Ah, I want to discuss about this. Oh, oh, oh, oh. Ah, shit ìwọ náà wà ní wà ní tìǹyà oh really so mélòó wa ni wa ní tìǹbà yẹn sẹ say four five right okay okay ah well it's gonna be a wonderful experience. Mm. ọ̀gá má gbìyànjú wa ilé mi wà a máa sọ̀rọ̀ later. kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Ah, ọmọ mi sọ fún ẹ. Mo fẹ́ kí a ṣetán lọ́la ní ọ́fíìsì ká conclude everything kó tó di pé máa gist ẹ Company wa ti, wọ́n ti allocate new site kan fún wọn ní Èkó. So èmi dẹ̀ ni wọ́n fi ṣe supervisor project yẹn during the time tí project yẹn máa run. Okay. So we'll be going to Lagos with my team um, for some time. You been? Lagos for a while? Uh, yeah, I mean. How many days? Ah, um, I mean, like two, three weeks. Are you serious? Yes, no. Two, three weeks Look, pé bẹ́yẹn. Okay, <sighs> no pressure. mo fẹ́ ṣe ọ̀rọ̀ iṣẹ́ ni When are we going now? <laughs> Kí ló fọ́ ní ìsìn ẹ̀? You crack me up. Ah, ìgbọ́n lèmi àti ẹjọ́ lọ síbi iṣẹ́ tẹ́lẹ̀ ah ṣoré lè àjọ máa lọ ni. o lè fi mí fún three weeks ó ti pọ̀ jù náà ṣó fẹ́ pa mí ni. i know i well i know this thing about my wife being the mother hen tí o ní fẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ rẹ̀ laugh láfẹ́ protect so yeah i know you wanna come around but come on iṣẹ́ lè lè náà o ní fẹ́ tẹ̀lé mi náà. sori baby tí ìgbín bá ń fà ìkarahun ẹ̀ máa ń tẹ̀lé ni kò possible kéèyàn tọ́jú ọmọ ẹ̀ bí ọlọ́mọ. Mm so we are going together. Well, you have to be around to take care of your baby. It's okay. Um, actually, mi ò dispute nǹkan tó sọ, but ó yẹ kí wọn náà wà listen sí mi sí. Ṣé o doctor sọ Bikini. Pé kí Babes, you're a few weeks gone and ó ní láti stress you inú eh. Baby, simba hmm? n bá wà pẹ̀lú ẹ okay. Ah, kilo máa ṣẹlẹ̀ sí mi atomo tábàárí ẹ fún three weeks? ó fẹ́ pa mí ni. Hmm, okay now i get sọ̀rọ̀ you have to we have to go with you. wọ́n dá ẹ̀yìn tó ń lọ sí àwọn káwọn ọmọ ẹ̀ protect wọn that's what you're doing right well absolutely not shaking this. àti bẹ́ẹ̀ but besides why kò you máa fẹ́ fi life lẹ̀ two three weeks. mo ti gbà pé àjọ máa lọ. you and I you and I will live forever. Marina, you and I will live forever. You and I will live forever. Oh, you and I, you and I. You and I will live forever. Oh, you and I, you and I, you and I will live forever. You and I, you and I, you and I will live forever. Kilewa wa modun Kura la la baku ewa o. You and I will live forever. You and I will live forever. You and I will live forever. Oh. You and I. You and I. You and I. I wouldn't know what you were. Well, um, we have a musician. My name is Mr. Max. I usually Mr. Max. You make me strong when I am Oh, <laughs> thank you, Sarah, for this. Thank you very much, sir. tẹ ní kí n gbé yín wá good Um. Hello, hello. actually ẹ̀jẹ̀ kí n sọ sir ẹ̀jẹ̀ ah, that's quite cheap. it cheap. ah láti airport ah ah màdàmú ó chìpù ah ah no that's true ah okay you really done well. five kìíní. ẹ ṣe gan sa o ah mo ti mọ̀ pé máa nice látìgbà tẹ́ ti wà mọ́tò tẹ́ jókòó ní mọ́tò tẹ́ ń kẹ́ màdá tẹ́ ń kẹ́ màdá lọ́tún tẹ́ mo ti mọ̀ pé máa nice ah ẹ ṣe gan sa eh, màdá ẹ ṣe o. <laughs> ṣe gan sa ẹ bá mi ṣe bò. <laughs> okay sir. ẹ má rọ̀ náà àtàwọn ìṣẹ́ náà wọ̀ ẹ́ ẹ́ ṣe mí lóore. <laughs> Princess, what's up? Táwọn ọmọ mi lè mú pè é. Babes, wọn tí ì pí ìkọ́lẹ̀ látẹ̀kọ́ náà ni. Ok, wọn kò bá ṣe pé reception wọn. Ok, I think I should be better. Wow! Oh, Hello? Please come up. Yeah, thank you. <laughs> Báyọ̀ náà rí. Mímu àwọn látàárọ̀. I'm so hungry. Ọmọ tó dé ìbàdàn sí. Oh, who's it? Hold on. Hold on, I'm coming. Who's it? Okay, I told you. Good day, sir. Good day, ma'am. Yeah. Auntie, ah. kilo wa wá ṣẹlẹ̀ báyìí náà? Wọ́n ti ń pe nọ́mbà kitchen látẹ̀kọ̀ kó tó di pé wọ́n á pe. Oh, sorry about that, sir. I'm busy nìyẹn, sir okay anyways um, <laughs> ariwo náà mo ń gbọ́ ní àtìlẹ́yìn ṣé ẹ bá poolside ní ṣe ń ṣiṣẹ́. very well sir. ó wà active right sir. okay but taba under ṣé a lè. yeah yeah sure sir. okay fine. but you people need to do better. We are very sorry. ah ah látàárọ̀ tá a ti ń pè. látàárọ̀. Oh, sorry, ma. Thank you, Thank you. Ah, babes. Àbí kí ló feel pẹ̀lú suggestion mi ká lọ síbẹ̀ yẹn lọ jẹun. I mean, after oúnjẹ náà lè gba one or two bottles, you know. Mm. Oh, come on, darling. <laughs> okay, uh, let me get mine. Oh, <laughs> you will never leave You are not. You are not. You are not. Believe. This looks good, You always look You are not.

you and I, you and I will live forever. You and I, you and I, you and I will live forever. Is Miss Medari, what's wrong with you? Are you out of àyù gbé wèrè wá bá mi níbí báyìí imagine. kí ló dé tó ń sọ̀rọ̀ bí ẹni wípé èmi nìkan ni mo jẹ̀bi ń bí why don't put the all fault on me why ṣé èmi nìkan ni mo jẹ̀bi ni yes èmi nìkan kọ́ náà no no okay now sọ fún mi ìwọ fúnra rẹ mẹ́gùn wá bí náà àkílẹ̀ tó sọ àbá ṣé mo mọ̀ pé ń bọ̀ ń bí ni àmọ́ sọ kí ni wọ́n ṣe ń so sọ mi pé ń bọ̀ ni listen i don't want problem so don't give it to me. èmi tí mo kó ẹyin ajá sẹ́nu ẹran ni ṣùgbọ́n Sorry, let me tell you one thing sọ fún wèrè tó gbé wá síbí báyìí kó dúró sórí lẹ́ẹ̀nẹ̀ kó má ta fèlèfèlè dọ́dọ̀ mi sọ fún kó má ṣe mistake láti ẹ̀ ti bá mi sọ̀rọ̀ kó má ti ẹ̀ rí mi sójú mi fẹ́ pàdé ìwà tiẹ̀ at all. please mo bẹ̀ẹ́ ni mi ò ṣakọ princess now listen sọ fún òpònú tó gbé ẹ wá bí àbí tí wọ́n gbé wá bí mi ìfẹ́ mẹ́tọ́ tó gbéra wá bí nu yín kò sọ fún pé mo ní pé kó má tiẹ̀ cross line mi rárá tó kó you know I, I, I don't I don't go to people I don't even go to people for anything so now sọ fún pé mo ní tẹ́bá kò tiẹ̀ jọ ń sọ̀rọ̀ nínú yàrá yín lásán ó gbọ́ ẹ kò jọ ń sọ̀rọ̀ nínú yàrá pé mo kàn gbóhùn ẹ̀ lásán ó ti ní problem ó gbọ́ ó ti ó ra tó bá kò kọjá ta kò kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wa ní lọ́bì ó ti ní problem sọ fún kó má cross line mi sọ fún princess you know me. Max. Yes. Max. Princess. I am warning you. I'm warning you too. Hmm. Don't see the other side of me. I'm really ready for that. Ah, I can imagine now. Abi, abi. No, abi, abi. Eh, eh, kí la yé ìtẹ̀ ìdáná irú kàtìkàtì wo lélẹ́yìn náà? Imagine. You walk on. Oh, you know what I can do, right? You walk on. Okay. on me, come and chop a banana. Oh. Follow me, lo mare, now you go tire. Oh. Yeah, the way you do it all, oh. and I say you turn me on. Follow me, lo mare, now you go tire. Oh, you went for the miller. Oh, baby, no catch you all out. I'm a dancer, oh, I'm a dancer. Oh, baby, your body na fire. You say you don't go like go far away body bad, you bola le. Bola le, oh bola le. She not because say you fine, you bola. Bola, the mini bola. Oh baby, give me all the love, oh pon dodo, pon dodo, oh pon Charlie, bend your way. Come give me that chop chop. gonna play me, yo? Yeah, I'm the boy with the money, oh The big man with the body, oh Ah, baby, you tell me, say you know me, yo. Oh. Why you gonna play me, yo? Yeah, I'm the boy with the money, oh The big man with the body, yo. Oh. Ah, Baba, Dali, what's up? Dali, Baby, what's up? Baby, oh yeah, honey, what's up? Honey, oh yeah, sweetie, what's up? Sweetie, Dali, what's up? Dali, yeah baby, what's up? Baby, oh yeah, honey, what's up? Honey, oh yeah, sweetie, what's up? Sweetie, oh baby, your body na fire. Oh. Love is all I see when I look at you. I know for the mirror. Oh baby, no you all out. I'm oh, I'm Oh baby, your fire. Oh. You say you don't go right, go far away, far away, oh, far away. because your body body, you. Truly, you make me feel like a but I wouldn't know what you want. Every sing a song I wanna hear every day. Yeah. When I am weak, you make me strong. When I am lonely, you come to my rescue. life tó rò lóòótọ́ but ohun náà ó wà important. ayé yìí lórí kodo níbo láyé yìí wá lọ. àwọn ní opposite ẹgbẹgbẹ ni. tájọ wa ní pool side táwọn náà ti rí báyìí. tó ń wò mí nígbà táwọn ní sáà. ó ṣe sọ ni ó ṣe sọ ni that good guy right. I don't like him at all. Do you know why I don't like him? I'm listening ó jókòó pẹ̀lú obìnrin kò tẹ̀sán tó kàn mí kò bá jẹ́ ìyàwó ẹ̀ kò bá jẹ́ ìyẹ́ ẹ̀ kò bá jẹ́ gbọ́n ẹ̀ kò kàn mí bọ̀ obìnrin kan ló jókòó sí ó wá rí ìjókòó tiwa pẹ̀lú bá a ṣe ń ṣe definitely ìjókòó wa ti fi jẹ́ kó mọ̀ wípé ọkọ àti ìyàwó ni wá ó wá wà níbi tó wà ó wá ń wo ìyàwó oníyàwó that is too rude and I don't like people like that so that is it but um, well back to your question jẹ́kẹ́sáyé analyse ẹ̀fìn kó lè yẹ ọlọ́run fún mi lẹ́bùn kan and I'm serious about this ẹ̀bùn tọ́lọ́run fún mi lélẹ̀ ayé tí mo wá tẹ́lẹ̀ ayé tí mo wá tẹ́lẹ̀ mo ti gbogbo ohun tí mo ṣe ń bẹ̀ gbogbo tí mo ṣe láyé tí mo wá tẹ́lẹ̀ kódà mo lè sọ tí mo jẹ́ láyé tí mo wá tẹ́lẹ̀ fún yẹ gbogbo ẹ̀ ni mo rántí ẹ̀bùn àkọ́kọ́ tó ló ń fún mi nìyẹn so ayé tí mo wà nú ẹ̀ ń sìn mo mọ bí mo ṣe ń tò torí mi ò gọ̀ mò ń tò bó ṣe wù mí ni ó ti yí ẹ so mo mọ gbogbo èèyàn tí mo mọ̀ ó ti ayé tí mo tún máa wá padà wá lẹ́yìn ìtẹ́lẹ̀ ìyẹn gọ́gọ́ ló máa fi bọ́ọ̀sì gbé yẹn ayé yẹn gangan wọ́n ti parí script yẹn gbogbo tí mo fẹ́ dì nígbà yẹn bí mo fẹ́ jẹ́ everything ó ti wà ó wà ní brain mi lẹ́gbẹ̀ẹ́ bí tí mo tọ́jú ẹ̀ sí mo store ẹ̀ síbẹ̀ ni so aráyé mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn that is my past present and future mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ lò yẹn o ti understand mi kò sí inú mẹ́tẹ̀ẹ̀ta kò exist ẹyọ kan ṣo ló ti cross path mi which is eléyìí tá a wà nú ẹ̀ ó dẹ̀ tún ti lọ ṣẹ̀mí nú ẹ̀ sómi kárígò ṣẹ̀mí nú eléyìí mo lè sọ pé kọ́ bá mi edit sínú ayé tí tó kù tí mo fẹ́ lọ lòun future ẹ̀ So mi ò mọ̀ rí n tó bá dẹ̀ ti ò mọ̀ rí ìfẹ́ ò lè mọ̀ torí gbogbo ayé tí mo wá àjọ wá ni yìí tí mo wá tẹ́lẹ̀ àjọ wá ni bọ̀ kò yé wọ̀ ni eléyìí àjọ wà nú ẹ̀ ni tí mo tún máa padà wá àjọ wá ni sọ bá lè fẹ́ mọ̀. ok mo ti gbọ́ just that the way he looked at me ó wá suspicious and ó wá jọ pé mo ti rójú yẹn rí. tó jẹ́ kí n yé tán ní ẹ̀ kí yé tán ẹ̀yìn ọlọ́run wọ́n ṣe wọn let's go there. well let me take pẹ̀lẹ́ <laughs> No, no, no, I am not. I am not jealous because I don't like that guy and I don't want to like him because I don't know the reason. Because he's cute. He's what? He's cute. <laughs> like the guy is tall. Wait, wait, darling, wait, wait. I really wish he is. Yeah? I really wish. Baby, I am love. Hey, ma, yeah, yeah. Walk around. Walk around. Baby,

but I wouldn't know what you want. You always sing a song I wanna hear every day. When I am weak, you make me strong. When I am lonely, you come to my rescue. do you remember um, lady tí òun àti ọkọ ẹ̀ tí wọ́n jọ wà ní room tó wà ní tòsí ọ̀dọ̀ wa ibà parí ní poolside tó ń sọ pé kílódé tí mo ń wọ̀ yeah there's this thing ní ìgbìmọ̀ ojú ẹ̀kọ́ ń ṣe bẹ́ẹ̀ pé bí ti rí rí bí kọ̀ it keeps flashing I'm not too sure. that's not the case èmi kàn ń ronú you know projects àwa ṣe lẹ́kọ̀ọ́ nígbà ní kò kí fún ẹ nù kí ni outcome ẹ máa jẹ́ you know um, divide àwọn team Me, bí a ṣe get the excellent job at the end of the day No kàn chip in tiẹ̀ along the line you know not anything serious. babe don't be too hard on yourself ṣebí project náà ẹ ti bẹ̀rẹ̀ tó bá jẹ́ now it you will sort it out don't worry you need to relax cool your head then you get it right. Me like bó ṣe jí sí ilẹ̀ tó tó kàn sùn I've been trying to touch you mo ṣáà rí i pé mi ò rí ẹ. for work come to bed. you and I will live forever. you and I you and I you and I will live forever in the garden. Now you and I will live forever. You and I will live forever. Oh, you and I. You and I. Who is this guy? That boy, you know. Ibo ni mo ti bá pàdé. Ibo ni mo ti rí i. I can feel it. Who could it be? God. Who could it be? Mọ̀rẹ́ ni mo ṣe fẹ́, èkùrọ́ You and I, you and I will live forever. You and I, you and I, you and I will live forever. Good. What's wrong? No, wait. Hmm. Are you okay, darling? Talk to me, please. Do yìí drink ẹni fine? fà kí ló ṣe é now please. no i'm okay i'm okay. are you sure. Oh, no, it's okay just come come come my boy come and lie down please my boy just don't worry lie down just sit. let me get water. Uh, uh, uh, Dear dear Modesty, dear modesty. You know I always understand. Yes. Are you okay? 不是挺好吗？ Um, hold on, Marcot will just stay there. Let me call you back. Jẹ́ kí n Baby, what is it? Let's go now. Lọ síbò. Ṣé bẹ́ẹ̀ tó ju àwọn tó sọ yìí? Come on, darling, stop. Ó ṣàkóso màá lórí come on. ṣe business lọ́wọ́ ni. Okay, okay, it's fine. Um, màá lọ màá join ẹ. Àwọn hmm? bẹ́ẹ̀ sìn. Mo ní pẹ̀ mo kàn máa send you to my sofa. fún ẹ náà. Àwọn hmm? bẹ́ẹ̀ sìn. Okay. okay. Mm Mm -hmm. Yeah, I don't know. Have you? Well, yeah, uh, okay. Ó yá pé àfànàmà ẹ̀ náà. Ó dàn jẹ́ kí àpè ṣe. Ó one zero one. dé ọkàn ẹ now gbogbo nǹkan tá a ti plan fún tá a ti settle tó ti wà successful ó ti bá gbogbo ẹ̀jẹ̀ ń sìn kí la fẹ́ ṣe what's the way out. princess what are you telling me kí ni tó ń bá mi sọ kí ni tó ń bá mi sọ now eh, is this my fault ṣé fault tèmi ni gbogbo eléyìí ni ah o de sọ ma ṣe èmi mọ̀ pé n bọ̀ mi ni did you tell me you coming to Lagos not to talk of here. ìgbà tó ti wá mọ̀ pé mo wà mí ìbà nǹkan. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí i báńgò ti ń suspect kò lè sùn mọ́ alalẹ́ ló ronú. kò lè sùn. yes. don't tell me ohun ronú nípa ìyàwó rẹ. are you are, are, you serious. i'm serious because n tó ń sọ yìí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ mi náà ni ìyàwó mi kì í sùn mọ́ ọmọ ti yóò débi wípé ó padà wá fèsì mi gangan ìyàwó mi sọ fún mi pé òun mọ ọkọ ẹ wípé òun mọ ti you know all those things i'm, I'm, not, I'm not getting it as in ìgbà mi wà tó bá tó bá wà lóru kò kí n sùn mo máa ń ṣe wípé mi ò ti sùn mọ́. ẹ bá mi ìpọlọgbọn kó wá wí kó wá sọ yè ẹ bá mi ìpolóye kó wá ṣàlàyé fún mi ibi ayé ńlá ọmọ ayé mi o yéé ṣe lè ibi ayé lọ mẹ́ẹ̀mọ́. María. Bambo ti suspect ọkọ mi kò ń sùn mọ́ ọ all the time ló bí mi pé eh, girl yẹn ó look familiar. ẹ bọ̀ wẹ̀ tó ṣe mi ò kí ń fọlọ́gùn yẹn ló mọ́ mo fún every week mo máa ń fún ní pills ẹ eh. ìṣègùn náà o kì í fún òun fún mi. mo ń fún ṣé kí mi mo bí ẹ mo ń fún every three weeks ni mo ń fún every four four three weeks gan ti pẹ́ jù a ah, ò ti máa fi kó falẹ̀ jù. I, okay, this, this. Èmi máa fi no problem about that. You but come to my rescue. Bóyá ká format wọn, kí n rí format Yes, nǹkan a máa ṣe nìyẹn, à reformat wọn. Call your guys. Everything is looking straight. my husband's ringtone. Ringtone ló kọ́ mi mú. Omi pé ó wà lẹ́nu àyín ò lè dá àyín ò dá. Kò séyàn. Ah no. What, what do we do at this point? Michael Abake, I'm not the crew member. I say, ah, ah, I don't know. I don't know. I don't know. I think. Wait, wait, wait. You're thinking of something. Yeah, I, I, I think I have the car key with you me. you have the car key. Oh, fine. If You want to know It's over there. Over there. Okay. I'm sure you can drive, right? But you, do that. I can't. Okay, fine. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. remember the last time I checked, love is in do or die. Different perspective with how people see love. Èmi ò pé kó fipá fẹ́ mi, àmọ́ bó bá nífẹ̀ẹ́ mi, kò yẹ kó ní mi lára o. Love is in do or die. Love is in do or die. Àbí bá tiẹ̀ fipá mẹ́ṣin dodo, a ò lè fipá fún lómi if you bá fipá mẹ́ṣin dodo, a ò lè fipá fún lómi The last time I checked, love is in do or die. Love is in do or die. If you love me, you will tell me you will reach an agreement. And if it doesn't work, let me be. Àǹtí ìfẹ́ kò gbà gidi. Ẹ bá mi ìpọlọ́gbọ́n kó wá wí kó wá Eh, Ẹ bá mi ìpolóye kó wá ṣàlàyé fún mi. love me, you will treat me good. If you truly love me, you will take good care of me. Truly, you make me feel like a gold, but I wouldn't know what you want. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa láwùjọ òṣèré orúkọ mi kò yí padà èmi ni ọmọ yín ṣódíyà michael ọlánrewájú ọlọ́run wa àwọn ohun tá a mú wá fún yín lórí ètò nídìí tòní ni ipa àwọn òṣèré orí ìtàgé tá a ti rí lórí amóhùnmáwòrán ti pẹ́ àwọn bíi babatunde ajayi ọmọlọ́lá ẹnìnà ló bọ̀ ṣéun iyèọlá àti ọ̀gbẹ́ni adébáyọ̀. actor actor bíi ti báwo. mo ba ọ owó ti sú èmi gan-an anywhere tí mo bá lọ bàkúrà àwọn èèyàn kan máa sáré wá hey look at you i like your movie can we have a selfie i mean ẹlòmíì ma force me amaya picture but i mean i'm really sick and tired of this. see má yẹ you worry you are not an actor you know who you are. of course i know who i am ewu lọ́yà jẹ́ kí n máa sàn bí ọmọdé fún tẹ́lẹ̀ náà. <laughs> ọ̀wọ́n àti ìyàwó wọn. Thank you so much. Oh, I appreciate it. Wow. <laughs> Can I take a selfie with you? It's okay. You and I, you and okay, now this is my wife. Oh, hi. Oh, okay, let me have your number. Please. Sorry, one more time, one more time. yeah. Okay. I'll see you around. Okay. You and I will live forever. You and I will live forever. You and I will live forever. You and I. You and I. You and I. mo um, rí bá mo fi second form yẹn sí ok ẹ kí o tún ọ̀làkùn mi rẹ̀ dá. but ibo ni yóò dà tẹ́ di káká tẹ́ di kúkú yìí because ó dá mi lójú pé ẹni tó bá máa gbọ́ ọba jáde ó gbọ́dọ̀ jẹ́yàn yìí o who is the person. Hmm, èèwọ̀ làwọn ọ̀rọ̀ bí ní ọ̀yọ́ so o fẹ́ sọ pé o mọ̀ pé mo fẹ́ lọ fún dínà lálẹ́ yìí. dínà nígbà wo nìyẹn. ok ṣe rántí lady tí a máa ń pàdé whenever we are on our workout. Mm, yeah. Remember I told you she invited me for a dinner? Mo dey invite ìwọ náà. Ìwọ ló sọ pé o fẹ́ dúró sílé pé three is a crowd and who is gonna take care of our son? Mm, and I understood. My baby. And you don't tell my people I don't need kingdom, but pé well, it's not my thing. You have to now. Àwọn kan àti màmá She's a celebrity because of your work so you just have to pay back. Ọ̀ṣun máa kí wọ́n máa lọ ṣiṣẹ́ Actually, I was celebrating. Mm. Yeah, managing me well. <laughs> My love. Thank you, darling. Okay. Yeah, let me quickly dash off. Yeah. Well, mark that deal. No, sure, sure, trust me. Trust me. I feel lonely. I won't call Wale. I won't take long. Yeah. Mo wò pé bí a kin na kele mo. Ah. Eh, iye mi. Ṣé mi ni mo lọ kọ báyìí. Mm-hmm. Ọkọ mi ló dà báyìí. You already know. I think I'm falling in love all over again. <laughs> Anyways, I'll miss you guys, boys. <laughs> okay, I'll see All you right, guys. love. Yeah. Mm-hmm. Say bye bye to daddy. Okay. Yeah, I'll see you in a jiffy. All right, daddy. Don't actually, um, it's a less busy day for me because more same bishẹ more traffic and the jẹ kí of pẹ́ Thank you for coming. Thanks for inviting Um, sorry. Thank you. Good evening, sir. Good evening. What do you care for? Um, what do you care for? Ladies first. You must be a caring man. I try. <laughs> okay, let me have noodles. Um, Masomimi um, ramen did anything too heavy for Pojo. I'll just do chicken and chips. Yeah. Thank you. Chicken and chips with wow. Oúnjẹ ọkùnrin kọ́ nìyẹn náà. Um, actually, um, I'm bẹ́yìn very ṣe máa ń ṣe. Mi ìfẹ́ kó yẹ pé tí bá délé tán, oúnjẹ tán So let me just take something light so when I get home I'll be able to eat. Seriously, I saw your movie last night. Which one? Ah. I didn't feel mobile. Oh, that's what. I, I was quite missing that. <laughs> You, you were so, in fact. I love everything about your acting. I think you should see Killa. You'll really like it. Killa. Yeah. Hmm. Is it out yet? Um, well, very soon it should be out, yeah. I can't wait to see it. Yeah. <laughs> I'm glad you're a big fan. Okay, another thing. As an actor, I know most of the time you're always like playing lover boy roles. Are you like that in real life? I would have to. Thank you. Okay. Oh, this looks good. Thank you. Oh. Thank you. This looks good. Okay. Well done. Yeah. I just I just really like you so much. Like <laughs> I've seen almost all your movies. Um, I would have to clarify that part. Àwọn èèyàn máa ń fi pé character tí wọ́n rí lórí TV is the same thing as anything in Nigeria. We are two different people. Really? Yeah, because as an actor, you're going to live a multiple life apart from your original life. So Chris script other for me, ni mo máa act, mi kọ́ ni máa choose pé nǹkan báyìí báyìí ni mo fẹ́ act. But we just pray Nollywood get a lot more better, you know, and they don't have to stereotype you. Yeah. So, um, I actually want to discuss something with you. Okay, what's that? She o ní fi bino. I really like you. Thank you. I mean, <laughs> not that kind of likeness. I, I have deep feelings for you. Um. case on Mrs. Was that the reason why you invited me for dinner? Yes, I just want to tell you. Thank, thank you, thank you. Have, a good day. Oh, no, no, no, no, no, no, no, it's fine. Come on. You don't have to leave. Tabati Eliferawa Alima Ashore now. Okay, I'm sorry. I just wanted to let you know how I feel about you. Me, they feel crime. Um, I think I should. Um, it's high time I leave. ọmọ mi ò ní sùn for kò bá especially bá ti mọ̀ pé mo wà around by and so I may have to take my leave now if you don't mind. Are you sure you're not angry? No, of course not. I mean, just so you know, I'm not angry. Just so you know, I'm not angry. I'm good, yeah? So. Okay, I'll have to get a cab. A cab? Yeah. I thought you drove down. No, I didn't. Okay, um, you're going back home. Yes. And we live in the same estate, isn't it? Let me drop you off then. Wow, thank you so much. <laughs> Maybe you can even meet my family. I am not coming to your house to meet your family mo kàn fẹ́ drop yín sí ẹ̀nàna ọ̀dọ̀ yín then I will drive down to my place. Why? It doesn't cost you anything. See, my mom loves you so much, even my siblings. Please. Okay, okay, okay. Um, but I will stay long. Thank you. Okay. Um, do you want me to take care of the bill? Oh, no, don't do that. I'll do that. Sorry. Hey, POS, please.

Okay. Don't worry, you stop Come, come. Come Okay. Thank you. Feel at home. Okay? See you soon. If you truly love me, Tomorrow. you will treat me yeah, sure. If you truly love me, you will take good care of me. Truly, you make me feel like a gold, but I wouldn't know what you want. You always sing a song I wanna hear every day. What's this? Wait, wait, wait, wait, wait. I thought you wanted to go inside, go to the mommy and sister. Hmm me. It's just about you. I can never be your like. Well, actually, for me, Bruno. So you actually treat me to come into the house to see your siblings, your family? Why have I not seen you? Oh, come on. Come on. No, excuse me. Don't you ever try that rubbish. ìpọlọgbọn kó wá wí kó wá sọ yè ẹ bá mi ìpolóye kó wá ṣàlàyé fún mi. why I am here with my family. But uh, I am just an actor. Kedemawo, eh, Nigerian actors, ah, can make so much money. Buy a èèyàn ṣe máa ń married. pé wọ́n máa rí everywhere nínú TV. Bí a ti bá ti grow ju stage tí mo wà I'll make a lot of money. But for now, for the sake of my family kẹ́lẹ̀ ti you gbogbo iye tí mo ní account eh, I can spare you guys I, I, I'll just I'll, I'll just let dey craze who ask for money No. dem ask for money i ask for money no go whine for here o i go light for here o ọmọ dey para for here o na dey para o make no go talk o ọ̀rẹ́ ẹ̀ go light na. So it's you okay kí lẹ ṣe mi no no no you tell me kí lẹ kí ni kò tí why do you have to kidnap myself and my family why. oh oh my goodness i'm forgetting about that oh this is my family. bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí ló ṣe fún mi. grown up man like me kí ló bá mi ní pé mo rí obìnrin mo sọ fún pé ok o mo love ẹ ká máa fẹ́ra wa you don't get it ìyàwó ẹ ó gba etí mi. oh my god. kò mọ̀ mọ̀ i swear to god kò mọ̀ mọ̀ owó tó ní fún fùfú kò mọ̀ mọ̀ i swear i swear. ṣe mo gbọ́ ṣe sorry right well well i'm not i'm not here for that <laughs> gbogbo um, um, introduction tá à ń ṣe náà kákan fi mọ́ra wa ká dẹ̀ fi mọ ohun kan tá a ṣe fúnra wa you don't get it but i'm not here now let's go to the business of the day mm-hmm. but i'm having a problem here What's the problem? thank you darling <laughs> àwọn idiot méjì àwọn ọmọ kéékèèké yìí <laughs> kí ló dé sáyé bímọ. Ah, but wait but but <laughs> ìwọ gbọ́dọ̀ tí mo ṣe ní bá sọ̀rọ̀ náà àmọ́ àwọn stars àmọ́ àwọn actors bíi tiẹ̀ náà tó ń bá rí ọ̀fà tí pretty girl yìí fún ẹ náà wọ́n sáré mọ́ ni. ibi tá a bá rí dédé la máa rí mọ́ o. If you truly love me, you will treat me good. If you truly love me, you will take good care of me. Truly, you make me feel like a gold, but I wouldn't know what you want. You always sing a song I wanna hear every day. When I am weak, you make me strong. When I am lonely, you come to my rescue. But I wouldn't know what you want. Everything is looking strange, but I feel it is true. Èsúrú ó náà sùúrù padìdà ó bẹ̀rẹ̀ sí ni lájà o orin ti dòwe ìlú ti change o. mi ò ìlú ti change o orin ti dòwe. mi ò mọ jọjọ nílùú gbẹ́lú lọ ìgbà ń bájọ́ ṣòro gbẹ́lú lọ. My name is Princess. And my name is. Max, I know. Can I sit? So that. Thank you. I'm going to wá rí ẹ fún ó very very important. I think we have some things in common. And Hani ní mutual goal Tabajo, work hand in hand amali achieve. What can I do for you? That is if you cooperate with me. Um, do you know this popular actor? His name is um, Bambo Martins. I'm sure you know his wife. Hold on. Are you bugging me? I'm not bugging you. And mo mọ nǹkan tí ìyàwó ẹ̀ recently. Like seriously? I know you're not happy about it. I have a soft heart. Èmi ti gbàgbé nǹkan tó ṣe. <laughs> So what exactly do you want me to do for you? <laughs> well, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Tí o bá rí way to fi lè fẹ́ tó mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, would you take that chance? Ah. Young woman, can you go straight to the point? Exactly. I love our husband. I love Bambo so much. Oh. I love her. <laughs> yeah, I do. <laughs> She's my dream woman. <laughs> I want you to have the wife while I have the husband. Good idea, right? I'll grab the opportunity. I will. Hmm, ìwọ má worry. Estate mi náà ń So mo mọ bá ṣe lè rí wọn mú dáadáa. Gbogbo bọ́n ṣe ń wọlé, bọ́n yìí máa I know everything about them. It's a good one. But báwo la ṣe fẹ́ ṣe? Àṣà ni fóògùn àwọn sọ̀rọ̀ yìí nù. just fàpọ̀jẹsẹ̀ no. How going about this? I think we can do something about that. Emi rò pé tá a bá rí nǹkan tí wọ́n máa fi gbàgbé memory wọn tí wọn ò ní rántí ń past wọn wọn ò ní rántí ń family wọn ò ní rántí ń pa iṣẹ́ wọn tí ẹ̀ ní mọ̀yàn tán jẹ́ gan mú. So that we can move on with them both. Are you telling me because of pé. Um, ká format brain èèyàn. exactly. ká wipe off gbogbo nǹkan tó ti happen to life Very good memory. yes. oh oh you are too big you think big <laughs> I like you um, but, but listen um, I've pulled a lot of thought I've done a lot of shit. I said a lot. But tí suffering bá sọ fún ẹ pé I can't tell you I'm not gonna do it but I can still tell you I will do it. Well, I know you can do it. Sure. I have a team and I know my team can pull this but I can't say yes and I can't say no. <laughs> But I like you. I like you too. Hmm? Do you do this? No, don't worry. you drink. Yes. Hello, doctor. Doctor, you say, ẹ trust me? You know, tí mo ń bèèrè wọ, mo fẹ́ lò fún ara you. ni. Mo mo fẹ́ trust me now. I'm here. Doctor me ni abuse drug drug now. You kò fẹ́ mọ̀ nírọ̀ Hmm. Mo gbọ́, kò Eh? Ẹ You know more. mo ò ló fẹ́ ah, you. Eh, eh. Okay, yé mi. Ẹ ẹ ọ ti ma ọ̀rẹ́ kò pọ́ sí bàbí ok ọ̀rẹ́ wọn ṣe. afa. kò sọ̀rọ̀ sẹ́ẹ̀ kí ni wọ́n kí ni wọ́n afa kí ni wọ́n ṣe. ọmọ kò tẹ̀sí wá sún èmi gan báyìí o owó kọ́dà pé gọ́gùn tẹ̀ iṣẹ́ mọ́ ni mo ṣí lẹ́ǹbí mo tún ṣí lẹ́ǹbí gbogbo ẹ̀ ní wọn kò sí ọ̀kan bẹ́ẹ̀. mr bray ló yà bọ̀ ẹ̀ kí tó gbọ́dọ̀ gbogbo àgbáyé we have it. o ní láti sọ̀rọ̀ jù torí pé ṣojú pé sọ̀rọ̀ síta báyìí mo ti mọ̀ pé successful ni. okay fine ẹ ò dé. mo ò rí ráìtì ẹ nínú òru. àwọn nǹkan tó máa ń bẹ kí la máa ṣe. fine taba match àwọn drugs yìí together then plus this one ó máa fún wa ní ìgbà fẹ́. this is real. <laughs> yeah, see it. mo mo mo fọ́ o mo tún fọ́ o. ìlú àkùn. ká ìlú olókùn. ká celebrate today. ìrẹ́ pọ̀ champagne. why are you proving difficult why are you so difficult like government oh, oh, see sigun come by. Well, I, I don't have a problem with you, darling. Kí ló wò pé a lè ṣe sọ̀rọ̀ ọmọ yìí? Ṣé a gbé lọ sí motherless baby home ni? Kí ló a lè fẹ́ ṣe so because this is a problem course, someone else will do. No, no, no, no, no, no. Okay, so take the boy hand. Oh, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, please, you don't do that, please, no, no, no, no, no, no. Do you know I love you? Yes, I, I know you're obsessed about me. oh my goodness. I'm obsessed about you. Can you hear me? Can you hear no, me? no, no, no, no, no, no. I, I, I meant, I, I know, I know you love me. I know you love me. Tell me. Eh? Tell me you know I love you. I, I'm telling you, I know you love me. Please. God, God, don't, God, don't kill my please, please, don't kill my son, please, please. Where's the son? I could remember the last time I checked. Love is please. Do or Are you serious? With how people see mm-hmm. love. Uh, okay, okay, okay. You don't want to kiss me. No, no, I'll, I'll Let me have your lips let me have your lips like right now. What are you doing? are you serious? You're serious right now. You don't want to kiss me. Let me have your lips right now. Love is in do or die. Okay. You love me, you tell me you reach an agreement. And if it doesn't work, let me be. Auntie ìfẹ́ kò mm. gbàgìdì. Mm. I love Different you. perspective. Tell me you love me too. How people say I love, love. Uh, mm. yeah èmi ò pé kó fipá fẹ́ mi. bring me the baby. bring me the fucking baby. right now. my baby. Ọkùnrin yẹn lò, ọkùnrin yẹn lò, ọkùnrin yẹn lò, ọkùnrin yẹn lò, ọkùnrin yẹn lò. ìyá wọn fẹ́ lọ tẹ̀tẹ̀ ní sí wọn bẹ́ẹ̀ ni ìyá wọn fẹ́ lọ tẹ̀tẹ̀ Please, I block you. I'm not blocking you. Please, I block you. Please, I'm blocking you. I'm blocking you. Thank you. ẹmọ tó ti ṣẹlẹ̀ i'm sorry for your loss and i'm so sorry You know, you know ayọ̀ ọmọ ta me? But well ohun tó máa ṣe ẹ ẹ má wọrí gbogbo ohun tí ẹ go through sí i i know this lady here can handle that ó máa handle gbogbo ẹ ẹ i promise you láàrin èmi sí ọ̀sẹ̀ kan ẹ má gbàgbé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ right from this moment ẹ má gbàgbé ẹ i promise you that huh? feel at home please take care of your place hmm? um, can i talk to you. Let them forget all everything. Guys, I can't you. If you truly love me, you will treat me good. You me. you me. If you truly love me, you will take No, no, kill me, but what is this? No, my son, what is this? Yeah. You always sing a song I wanna hear every day. When I am weak, you make me strong. When I am lonely, you come to my rescue. But I wouldn't know what you want Everything is looking strange, but I feel it is true. Èsúrú padìdà ó wá bẹ̀rẹ̀ sí ní lájà. Mm, èsúrú padìdà ó bẹ̀rẹ̀ sí ní lájà o. Orin ti dòwe ìlú ti change o. Mi Ìlú ti change o, orin ti dòwe lójoojúmọ́. ìgbà ń bá jó ló nílùú gbẹ́lú lọ. ìgbà ń bá jó ṣòun ló nílùú gbẹ́lú lọ. àhàyè yìí dorí níbo láyé ìwà ń lọ. tá a bá rìn dé ṣòun. You and I, you and I will live forever. Kalimans in the you and I will live forever. You and I will live forever. I swear, I swear to God, I oh, will kill them both. Oh my God, Oh, they're pa mí lọ́mọ, like this you shit. You let me know, eh? Isn't, isn't it crime that I'm on screen? Isn't it crime that I'm a celebrity? Really? Okay, okay, okay. I swear to God, I will squeeze them both. What? Ekura la la a gone. What, what is he doing with this? What are they doing with it? You know, people. You What are you doing with it? What? Sorry. What are you doing with it? What do you want to do with it? What do you want to do with a gun? them now. arábìnrin ṣe bóbìnrin ni one. Oh, you are a woman like me Oh, that badura, kó finish ṣoyún ó dẹ̀ fẹ̀yìn gbọ́mọ́pọ́ lèmi ṣe fún ẹ kí lẹbí mi ṣe fún ẹ afẹ́ra ẹni àìfẹ́ra ẹni ọ̀nà wo ló fi wá dògún mo ti bí ẹjú ọ̀dà ẹ̀fín kí ni mo ṣe fún ẹ. baby baby no no that's time for talking to me. killing them now. They deserve to die. Why? <laughs> I'm carrying this baby. Riba Baby, please don't hurt me. Yes. Think about our child. Yes. yes. Carrying no. this baby. <laughs> <laughs> bàbá tó bá ní kó pawọ́ a máa jẹ bí ìjọba tó bá ní káwọn wọn lọ sẹ́wọ̀n ajẹpẹlẹwọ ni mo máa bímọ fún ajẹpẹlẹwọ ló máa bímọ fún wọn lọ. Please looking strange, but true. So unpredictable, but it is real. Life is a mystery, no doubt about it. So you would learn every day, cause life is a school of thought.